Ìṣe àwọn àpọ́stélì orí kìíní. Tíófílù, ìyìn ṣáájú ni mo ti rò, ní ti ohun gbogbo tí Jésù bẹ̀rẹ̀ sí í ṣe àti sí í kọ́, títí ó fi di ọjọ́ tí a gbà á lọ sókè. Lẹ́yìn tí ó ti ti ipa ẹ̀mí mọ́ pàṣẹ fún àwọn àpọ́stélì tí ó yàn, àwọn ẹni tí ó sì farahàn fún láàyè lẹ́yìn ìjìyà rẹ̀ nípa ẹ̀rí púpọ̀ tí ó dájú ẹni tí a rí lọ́dọ̀ wọn ní ogójì ọjọ́ tí ń sọ ohun tí í ṣe ti ìjọba Ọlọ́run nígbà tí ó sì bá wọn péjọ ó pàṣẹ fún wọn. kí wọn kí ó má ṣe kúrò ní Jerúsálẹ́mù ṣùgbọ́n kí ẹ dúró de ìlérí baba èyí tí ẹ̀yin ti gbọ́ ní ẹnu mi nítorí nítòótọ́ ni Jòhánù fi omi baptisi ṣùgbọ́n a ó fi ẹ̀mí mímọ́ baptisi yín kì í ṣe ọjọ́ púpọ̀ láti òní lọ. nítorí náà nígbà tí wọ́n sì péjọ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 àti tómásì bartolomeu àti matthew jákọ́bù ọmọ áfíù àti simoni ìselóte àti júdà arákùnrin jákọ́bù gbé wà gbogbo àwọn wọ̀nyí fi ọkàn kan dúró sí àdúrà àti sí ẹ̀bẹ̀ pẹ̀lú àwọn obìnrin àti màríà ìyá jésù àti àwọn arákùnrin rẹ̀ pẹ̀lú ní ijọ́ wọn nì ní pétérù sì dìde dúró ní àwùjọ àwọn ọmọ ẹ̀yìn iye àwọn ènìyàn gbogbo nínú ìjọ jẹ́ ọgọ́fà ó ní. ẹ̀yin ará ìwé mímọ́ kò lè ṣe kí ó má ṣẹ tí ẹ̀mí mọ́ ti sọ tẹ́lẹ̀ láti ẹnu dávidi ní ti júdásì tí ó ń ṣe amọ̀nà fún àwọn tí ó mú jésù nítorí a kà á kún wa ó sì ní ìpín nínú iṣẹ́ ìránṣẹ́ yìí. ǹjẹ́ ọkùnrin yìí sáà ti fi èrè àìṣòótọ́ ra ilẹ̀ kan nígbà tí ó sì ṣubú ní ògèdèǹgbé ó bẹ́ ní agbede méjì gbogbo ìfun rẹ̀ sì tú jáde ó sì di mímọ̀ fún gbogbo àwọn tí ń gbé Jerúsálẹ́mù nítorí náà ni a fi ń pe ìgbẹ́ náà ní akadama ní èdè wọn èyí ni ní ìgbẹ́ ẹ̀jẹ̀ a nínú ìwé sáàmù pé. jẹ́ kí ibùjókòó rẹ̀ kí ó di ahoro kí ẹnìkan kí ó má se gbé inú rẹ̀ àti oyè rẹ̀ ni kí ẹlòmíràn gbà. nítorí náà nínú àwọn ọkùnrin wọ̀nyí tí wọ́n ti ń bá wa rìn ní gbogbo àkókò tí Jésù Olúwa ń wọlé tí ó sì ń jáde láàrin wa bẹ̀rẹ̀ láti ìgbà bamtistimu Jòhánù wá títí ó fi di ọjọ́ náà tí a gbé e lọ sókè kúrò lọ́dọ̀ wa ó yẹ kí ọ̀kan nínú àwọn wọ̀nyí ṣe ẹlẹ́rìí àjíǹde rẹ̀ pẹ̀lú wa. wọ́n sì yan àwọn méjì Jósẹ́fù tí a ń pè ní Básábà ẹni tí a sọ àpèlé rẹ̀ ní Jọ́sù àti Màtíà wọ́n sì gbàdúrà wọ́n sì wí pé. ìwọ Olúwa olùmọ̀kan gbogbo ènìyàn fihàn nínú àwọn méjì yìí èwo ni ìwọ yàn kí o lè gba ipò nínú iṣẹ́ ìránṣẹ́ yìí àti iṣẹ́ àpọ́stélì èyí tí Júdásì ṣubú kúrò nínú rẹ̀ kí o lè lọ sí ipò ti ara rẹ̀. wọ́n sì dìbò fún wọn ìbò sì mú Mátíà a sì kà á àwọn àpọ́sẹ́lì mọ́kànlá